With hustle, not to get sub hustle. They cannot stand us, so they not stand us. So we on fire, we on fire, we on fire. Oh, up when I'm folded, up when I'm folded. We on fire, we on fire. Nothing can stop us, nothing can stop us. They can't stand us, so they not stand us. So we on fire, we on fire, we on fire. Jesus in my life, living for His glory, I'm on fire every day. After what I face, I am getting bigger every day. Winning all the way, shining every way, getting brighter every day. See the lights are falling into pleasant places for me, for me. Yeah. I'm getting bigger. Every day I'm a giver. Pastor Chris, now my father. So I said to the pen it's over. Hey, I want you to cook the ram and I go Hey, and God did Jehovah. Now come now for eh, man, not to eh, man, I ask it. And God did Jehovah, come ne blue. I said, no, dear easy man, I this year them go surely see the difference between in the query and one and a parasi. Up what you cook, be no, to you go, can do? if for money, you come. Not by power, not by might, but by the spirit of the living God. Oh, anything is possible, bigger than we used to be. We have moved, I say we have moved. Oh. Not by power, not by might, not by might, yeah. but by the spirit of the living God. Oh. is possible, bigger than we used to be. Yeah. We have moved, we have moved, we have moved. Not by power, not by power, not by might, not by might, oh, no, nah. but by the Spirit of the Living God. Yeah. Anything is possible, bigger than we used to be. We have moved. I say we are moving, getting bigger every day. Bigger every day, we getting bigger every day. Bigger every day, no limitations. We're taking over, we getting bigger every day. We getting bigger, bigger, we getting bigger. No limitations we're getting bigger. No limitations whatsoever. We're getting bigger every day because he that lives in us is bigger than anything we can imagine. So we're getting bigger every day, ladies and gentlemen. We do not have a choice. You're still listening to the gospel tunes here on your feel good radio. Beautiful people, are you still here? Uh huh, uh huh. Are you ready for the praise party? Are you ready for the praise party? Somebody's saying he's banging, he's banging. Yes, he's banging. In case you're on your way to church or you're coming back from church, Wait for it. It's about to blow your mind. If you love to praise, then this is the time. Permit me to bless you with the ministry gift of Minister Yetunde Are in this spontaneous praise. Keep it locked right here on your Feel Good Radio. It is the praise party. Jesus, oh, oh, oh. Lord, we thank you for your

o Jésù olórúkọ àpèrire Jésù o sọ pé Jésù o Jésù Jésù Jésù o Jésù ah. olórúkọ àpèrire Jésù o. ọba tó tó bí àárọ̀ eh? ọba rẹ̀ bí òsì eh, eh? ọba tá a gbé tá a lè gbọ́ olórúkọ tó ọ̀ tó ọ̀ tó jésù jésù ooo jésù olórúkọ àpèrire jésù sọ bẹ́ẹ̀. jésù ooo jésù jésù ooo jésù olórúkọ àpèrire jésù ooo. we say he will come to him. he will answer us. he will run to him. he will us. lift our hands. he will lift us up. Hallelujah. All singing, all lọ́jọ́ tí ó bọ̀. Tábì yóò kà bàbá. Lọ́jọ́ tí ó bọ̀. mọ́lẹ̀ òun yóò máa yan o wọ́n máa yan o. ó yá lẹ́tọ́ sàdọ́yìn lẹ́tọ́ sàdọ́yìn king of kings lọ́yọ̀ lọ́yọ̀ aráyé lọ́rùn o lẹ́ẹ̀kan. Yes, oh God, we worship you. Have you been dancing or what? Are you sure you are dancing? If you have not been dancing, then you're missing out. Has God been good to you? Today is a praise party, and I need you to understand the fact that God has been good to you. Do not let the devil lie to you. Do not let the devil lie to you. Do not let the enemy steal your joy. Today is the day that the Lord has made. We will rejoice and be glad in it. That was Minister Yetunde Are in that spontaneous praise. Now, about to take you to the South South and the Niger Delta area. Are you ready, somebody? onye mmemme n'ime otuto n'ime ọkata ịmara mma aha aleluya eze wọ́n Jesus. Mitsumishi on Fresh 5.9 FM. The sound of heaven on earth. Say you wanna feel that boost? Allow me to introduce Amber Energy Drink. No more shutting down, we're going up. Fire, get ready, stimulate your energy. Amber is the remedy. Go around, tell somebody. Fire, get ready. the big drink there for you. I'm by the drink there for you. No need to go too far, you can find it where you are. Because I'm by the drink there for you. I'm by the drink there for you. Yeah, yeah, i there for you. Amber Energy Drink. Stimulate the energy in you. mo ṣe àwárí oògùn adènà ìlóyún fún abẹ́rẹ́ àdálò nígbà tí mò ń wá onírúurú ọ̀nà ìdènà lóyún lórí ẹ̀rọ ayélujára kò sí pé à ń tò nílé ìwòsàn àbí pé àwọn àǹtí wa ń nù wá níwọ̀ sí ọ̀rọ̀ mo pinnu láti gbìyànjú ẹ̀ wò pẹ̀lú ìlò ẹ̀kan ó lè dènà oyún níní fún odidi oṣù mẹ́ta bẹ́ẹ̀ náà ẹ̀wẹ̀ ẹnikẹ́ni ló lè ṣe níbikíbi tí wọ́n lérò pé ó fi wọ́n lọ́kàn balẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti gba ìdánilẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ṣẹlẹ̀ ò kọ́kọ́ ń bà mí fún nígbà àkọ́kọ́ tí mo dára mi gún lábẹ́rẹ́ torí ohun tí mo mọ̀ tẹ́lẹ̀ ni pé gbígba abẹ́rẹ́ máa ń mú kára ni mí ṣùgbọ́n èyí rọrùn kò sì tilẹ̀ dùn mí oògùn adènà ìlóyún gígùn ẹni lábẹ́rẹ́ tí wó mi lágbára wàyí o mo ti túbọ̀ ní ìkápá lórí ara mi mo sì ti ní ààyè fún àkókò àti ọjọ́ iwájú mi. ǹjẹ́ òun fẹ́ láti ṣàmúlò onírúurú ọ̀nà tí o lè gbà fi dènà ìlóyún kí o sì túbọ̀ ṣe ìwádìí sí i lórí bí a ṣe lè dá ara ẹni fún ní abẹ́rẹ́ kàn sí discoveryourpower.org lónìí tàbí kí o wá hashtag discoveryourpower ìkéde yìí ń wá pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀ka tó mójútó ìdàgbàsókè ètò ìlera lábẹ́ àjọ elétò ìlera tìjọba àpapọ̀. Paul, you've been listening to music since we left Lagos. We are now almost at Kafasha. Are you not tired? <laughs> I'm not listening to music. I'm on Learn at Home. What is that? It's an audio e learning platform for learning. I am studying. Wow, even on this simple phone? Yes, so Learn at Home works on all kinds of phones basic feature phones, smartphones, and computers. Learn at Home is an audio e learning platform with classes in over 10 subjects for pupils and students from primary 4 to SS3 and past questions for WAEC, junior WAEC, and other exams. It is free of charge and does not consume so much data. In fact, if you're on MTN, it is absolutely free to browse and learn. It works on all kinds of phones, basic feature phones, smartphones, and computers. To start learning, simply go to your phone browser and type in www.learnathome.radio. Learn at Home is brought to you by Data Science Nigeria in partnership with the MasterCard Foundation. You're listening to 105.9 Fresh FM. 105.9 FM. Professionalism nurtured by experience. tí mo jí mo kúnlẹ̀ mo gbàdúrà o mo bẹ́ẹ̀ lẹ́dá mi sọ̀rọ̀ kí n lálùyọ ní bá ti ṣe. èyí ni mo tọrọ ní ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé mi pé kí n wẹ̀wù ògo rìnrìn ògo kí n dọmọ ológo kí mi má ṣe rágó kí má tọrọ jẹ dẹ̀dẹ̀ nírọ̀ kókó lágbàlá o kára ó tù mí lójoojúmọ́ àsárẹ́wọ̀ ire tí ó dẹ̀gàn tádúró wọnú ayé mi gbogbo ẹni tó rí mi kí wọ́n ó pè mí lórúkọ tuntun àdúrà mi ga o àdúrà mi o ó di dandan kó ṣẹ ó ti hàn lágbára ọlọ́run àdúrà mi o. agbájú àdúrà o kì í run olúwa nínú agbájú àdúrà o kì ni ní olúwa lára o mo mọ rírì àdúrà mo kúnlẹ̀ mo yá gbàdúrà sí i gbówùrọ̀ ọ̀sán ayé mi pé kó dùn kálẹ̀ lárinrin ó wá fún mi lésì ológo àdúrà rẹ àgbà o àdúrà mi àgbà o màá rẹ́rìn ayọ̀ o. àdúrà mi o máa ṣe. ó di dandan kó ṣe. ọ̀rẹ́ tí o àdúrà mi àgbà o. àdúrà mi o àdúrà mi o ó di dandan kó ṣe nínú ayé mi ò ní bá fọwọ́. ọ̀rẹ́ tí

agbára ọlọ́run ẹlẹ́tùmarì o. àdúrà mi ọgbà o àdúrà mi o. àdúrà mi o. àṣẹ ẹsẹ lágbára ọlọ́run ọba ọba mi. àdúrà mi ọgbà o. àgbàtà àdúrà o ni bàbá ló bá dúrà mi ṣe ó wá sí mi lójú mo àtọ́lá tó ti pèsè fún mi ló jẹ́ kí n máa yọ̀ nítorí àdúrà mi ti gbà o àdúrà mi ti gbà o àgbàtàn ló gbàdúrà mi àgbàtàn ló gbàdúrà mi àgbàtàn ló fàdúrà mi ṣe àgbàtàn ló gbàdúrà mi àwa tó lọ gbàdúrà mi. bálọ́dún gbàdúrà mi o. àwa tó lọ gbàdúrà mi ṣe. ó ti bá mi ṣe é. àwa tó lọ gbàdúrà mi. mo béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Elédùmarè ó sì ṣe tèmi. àwa tó lọ mi ṣe. ìbéèrè tí mo fi fún o ó dá mi lóhùn. àwa tó lọ mi ṣe. bẹ́ẹ̀ kún lọlé mo máa yọ padà wá sílé. àwa.

we always give God a praise. Even when we dance, people think say we grace. We give God a praise for everything He has done. For your grace and mercy and your wreck forever. Ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ní f'Olúwa bàbá mímọ́. Aṣẹ̀dá ọ̀run òun ayé. Oore re sí mi ó pọ̀ o. Oore re sí mi ó pọ̀ o kò láfiwé. Oh, Olúwa alágbára. Oh, oh, oh, ìyá tó pẹ́, ìyá tó pẹ́ fún wà mímọ́ ó ó ìyìn àtọ́pẹ́ ìyìn àtọ́pẹ́ fún bàbá wa mímọ́ ó ó ó ó ó ó ó ó ìyìn àtọ́pẹ́ ìyìn àtọ́pẹ́ fún bàbá wa mímọ́ ó ó ìyìn àtọ́pẹ́ ìyìn àtọ́pẹ́ fún bàbá wa mímọ́ ó ó. no matter God. I give praise no matter God. Oh, yes. Títí ayérayé o ìwọ lèmi yóò máa yọ̀. Mímọ́ mímọ́ mímọ́ mo gbé ọ̀gá o. Oh, lórí ayé mi lórí iṣẹ́ mi o oh, o oh, o. Bàbá o ṣe o torí pé. Ọ̀tá ń sáré pé níbo ni màá gbọ́rọ̀ mi gbà láyé. Níbo ni màá gbọ́rọ̀ mi gbà. Ìgbà tán kó tán, ọlọ́rin ìwọ ló sọ pé ó kú o. Owó owó. Ó ó ìyá tó pẹ́, ìyá tó pẹ́ fún bàbá wa mímọ́. bàbá wa mímọ́ o. ìkíni sóò Fresh FM nìbàdàn làwà. ìkànnì fresh one oh five point nine fm làwà tá a ti ń kàn sí yín ẹ káàbọ̀ sí abala ìkéde àti ìpolówó ọjà wa kéré o àwọn ẹgbẹ́ olómi inú ke àti inú ọ̀rá atwab fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ará ìlú àti oníbàárà wa fún ìfẹ́ àti ìfaradà wọn lásìkò ìyanṣẹ́lódì ráńpẹ́ tó wáyé nínú ẹgbẹ́ wa bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé May thirty first iṣẹ́ yóò tún bẹ̀rẹ̀ ní pẹrẹu pẹ̀lú ìkéde wípé ìdí ọ̀rá omi sáṣẹ́ẹ̀tì páàkì yóò di one hundred and fifty naira a ṣe ìlérí wípé omi tó dára la ó máa fún yín mu ẹ yàgò fún omikómi a kò ní lùgbàdì àìsàn nípasẹ̀ omi àdàmọ̀dì o good water is life olùkéde ààrẹ fún ẹgbẹ́ atwab alhaji adébáyọ̀ àkàndé. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. And where ọ̀rọ̀ lọ́jọ́ sí ọ̀tá ní kò lè bọ́ síṣẹ́ ẹ̀ ti rí ibi tó jẹ́ sí bàbá ti tẹ́tí sí ọlọ́run lókè fọwọ́ sí ẹni létí kọ́ tẹ́tí pé mo ti try dem tell me say yinka e no fit do am now e don better as station don dey shine i tell dem say baba loke ló ń gbé mi ká. ọ̀fẹ́ lẹ́yìn mi lójoojúmọ́ that's why people call me olúkọ́mọ́ yẹ́fẹ́lẹ́ bàbá ti sọ mí dọ́mọ́ mo ti dọ́mọ́ tó ṣe yọ̀ngàn ọ̀fẹ́ lẹ́yìn mi lójoojúmọ́ that's why people call me olúkọ́mọ́ yẹ́fẹ́lẹ́ bàbá ti sọ mí dọmọ mo ti dọmọ tó ṣe yọgọ. àǹfààní ńlá rẹ̀ náà ni mo jẹ dòní àǹfààní ńlá rẹ̀ náà rí máa jẹ dọ́là àǹfààní ńlá rẹ̀ náà ni mo jẹ dòní àǹfààní I find a name, you are what worthy to be blessed. I find a name. Lagos. We are now almost at Kafasha. Are you not tired? <laughs> I'm not listening to music. I'm on Learn at Home. What is that? It's an audio e learning platform for learning. I am studying. Wow.